قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل آه الله أذن لكم أم على الله تفترون وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون وما تقول في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إلا كنا عليكم شهودا إذ تفيدون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن العظيم آمين na wadliwolana imawụwarụụwa hụdwa lhụ ma arịa ụ a hia waroụna pịlwatawụ ana ala iri watịrpadụ na ha واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن inna Allaha ladhu fadlin 'ala an-nasi ولكن أكثرهم لا يشكرون وما تكون في شان وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إلا كنا عليكم شهودا إذ تفيدون فيه وما يعصب عن ربك مثقال ذرة في الأرض ولا في السماء ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين wàlá àkìbára yé láti kìbá alhamdulillahi rọ̀bílá àtàrí sàálàmìlẹ̀ ilmà wájílísìtì màjálìsìhì máa kààbà kọ́ tún làbíbọn jàlásálẹ́ ó lámáà ما خاب قط لبيب جالس العلماء تعلم العلم تعلم العلم واجلس في مجالسه ما خاب قط لبيب جالس العلماء ما خاب قط لبيب جالس العلماء الفاهم في اليوم ó fi ń kí wa gbogbo àwa tọ́lọ́run ní kí a máa jókòó táwọn olùmọ̀. Àti gbogbo àwa tí à ń fi ìṣe sí tá a fi ń jọ àwọn olùmọ̀. Ààyè tó sì dá ní, bẹ́ẹ̀ yẹn bá fi ṣe sí ẹjọ́ àwọn olùmọ̀, oríire ni. Allah àga dáa ni ìkànnì mẹ́ta àbí mẹ́rin náà lànàbí léyìn ó fi jókòó bọ́ọ̀ bá ráza olùmọ̀ fi jókòó ọ̀sàárì àza àwọn olùgbà ìmọ̀ olùfìṣe síjọ àwọn onímọ̀ èyí ó rí fi jókòó. Kódé ìtawà náà mú àrípò mú nínú àgbà nínú kò mẹ́rin ní ẹ̀bá gba nàmbà tú. Ṣé ò mú kò? kódà ipò ipò táà sọ gbogbo ipò mẹ́rẹ̀ẹ̀rin lọ́jà ẹ̀ka àmúlà nábì léèyàn gbọ́dọ̀ mú òun ni nǹkan ṣe é lọ́yà kéèyàn ojú ní mímà kọ́lọ́n ti ṣe gbogbo àwọn àlùfáà wa kọ́ wa lẹ́yìn ọ̀bá sì nílé ni ó di lẹ́yìn ọ̀bá rílẹ̀ òun fi jókòó kéèyàn ó máa béèrè ó máa béèrè lọ́dọ̀ àwọn méjèèjì ọba rólùmà òbí bọba lẹ́ni tí ń lọ lé kéwé ẹ ti kéwú débi eléyìí bó o lè lè ṣe rí ẹnu pé tíwọ̀ náà ọba kéwú débẹ̀ má sọ ọ́ dọ́ọ̀bà tí ìkéde débẹ̀ ọkàn sọ pé mo ti gbọ́ bẹ́ẹ̀ ṣe wí nígbà bá dọ́dọ̀ àwọn àfa àwọn abiyan ntẹ́ wọn bá wí fún àwàfin lábọ̀. ما خاب قط لبيب جلس العلماء ما خاب قط لبيب جلس العلماء èyí jókòó tó ní mímọ̀ kó tún gọ̀ tí nǹkan ọba máa ṣe èyí jókòó tó ní mímọ̀ kọwọ́ rẹ̀ ọbalẹ̀. Máa kábà fàtú làbí mú. Jàálà sálẹ̀ òlà máa. Máa kábà fàtú làbí mú. Jàálà sálẹ̀ òlà máa. Gbogbo ẹni ọlọ́run bá gbọ́n bó ṣe gbẹ́ nìkọ̀ọ̀kan wa. Táà ń jókòó táwọn wa. Àlùfáà ní yóò pọ̀wọ́ fo ó ti kúrò lọ́rùn tíá bá a ṣe ń wá bí là lọlé bá a ṣe ń wá là ń kó ládá kò àbákó látàárọ̀ ní ká ti máa wá èyí tó lóko ò lóko mọ́ nígbà yẹn bá ti rówó tí ó fi rárá rẹ sí olówó tí ó fi ràgbàdo olówó tí tí ń lóko ẹnu láti máa lóko torí gbọ́ bá dà létà lóko má okùn tí wọ́n gbè wájà tá jẹ ẹnu tí wà láwọ́ ti dé nu. àbápẹ́ látàárọ̀ ní ká ti mú tá a bá rí bí ládàá wá sí pọ̀ tó ní wọ́n bá fi hà á tó dówó à kódà lómi ó pè kásá ìsòsí ọ̀fànáìtì á sọ ọ̀fànáìtì rẹ̀ ẹ̀kọ́ rẹ̀ iṣẹ́ wọn máa sọ ọ̀fànáìtì owó dé àbásọfà láì fi ìjókòó tọrọ ọlọ́run tá pé n ti ń kó fún abájẹ́ owó ni tí ọ jẹ́ pé ládàá táàrí nẹ́mbì ọdọ̀run níjọba bàbá wa máa ná lọ́hàkàbà àkàbà máa pé kí láàṣejù báyìí lọ sí i. kí ló dé tà àti ìgbà yìí ẹ bá sọ̀tọ̀ arákùnrin kan fún arí. yàrá sálẹ̀ ọ̀la máa máa fàtàkọ́ tún làbí mọ́. yàrá sálẹ̀ ọ̀la máa. nínú àwọn ẹni ìṣáájú wa tí wọ́n kọ́ tí wọ́n fi sojú kòkòrò wa sí dáadáa wọ́n ní lójú ayé ànábì ní. ọwọ́ ń.

láti dájí. Ó tún wá lọ́mọ̀ sí o ọ̀jẹ́ tuntun, tuntun, náà tuntun. Ó ló ṣe kí nǹkan náà jójúbí. Àwọn tí wọ́n wá jókòó sí tí wọ́n ń lọ bẹ̀wò fún àìsàn tí ń ṣe. Wọ́n wá ń fẹ́ bí kini ni túmọ̀ ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta sọ̀ọ̀sọ̀ afẹ́mọ̀túnmẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ ọ̀dọ́ lè sọ kó fún a tó fi bọ́ àlìkí àmà ọlọ́run wá ọlọ́run fànábì kí àwọn sọ́yàtọ̀ fún kí a gbéyàn nìka wájú òun a máa sọ ohun tí ń bẹ ní tí ń ṣẹlẹ̀ tí wọ́n rí ó gbà tó wọ́n fi mísìn náà ni. o mi sáàfà lè yín o àlìjànú àlìjànú ní bá ṣiṣẹ́ o àti rọ́ lómi máa ń kúrọ́ fún yín rọ́ yóò máa kúrọ́ ni àbámọ́dá ọ̀hún lè pè lágbo lé yín igi lára bàtà kan mẹ́mẹ́ ilé ìwò láwà dé tí ò sì jẹrà bàtà agbolé ìwò lè yóò dé sáà ní bájú àwọn fọ́wọ́ àna funfun wọ́n lè pé eh, agbẹnú agbẹnú kan bẹ̀lẹ́gbẹ̀ẹ́ agbẹnú bẹ̀lẹ́gbẹ̀ẹ́ ta ló wà tí ọ̀la agbẹnú lẹ́gbẹ̀ẹ́ tí ò ní lẹ́ni kankan tí ó lòyún ní ẹbí ẹ̀ ó rí lanu ìrísí ìrísí ìrísí ìyànà agbẹnú kan bẹ̀lẹ́gbẹ̀ẹ́ <laughs> ẹsùn ẹni tí ọ̀la agbẹnú lẹ́gbẹ̀ẹ́ àwọn míì wà báwọn sáwọ́ ọ̀la jẹun tí wọ́n ń lo ọpọlọ àwọn gbájú ẹ̀ gidi ọ̀pọ̀ báyẹn lẹ́yìntàhú káàna bàídàn. ànábì ni a wá lọ bá nǹkan báyìí ṣẹlẹ̀ ṣẹni báyìí ó sì sọ̀rọ̀ mẹ́ta mẹ́tẹ̀ẹ̀ta yìí la fẹ́ mà kò rí sọ fún àti ikú wọ́n wá lọ ọlọ́run sì ní sí gbẹ́lọ́wọ̀n ọ̀bá yọ máa lọ kayẹ́sì kùránù ọmọ kí wọ́n máa bá sọ̀rọ̀ tí ó sì máa sọ fún pé tí ń rò rí tí ó fi dá wọn lóòrè. lọ máa wo ọgbọ àwọn yẹtí àlú náka lọ wo yẹtí àbùtú náka gbogbo àwọn ilé òní nǹkan kan làwọn kan ń rò mú kí wọ́n fẹ́ wá sọ fànàbí kí wọ́n tó dé ní ó ti rán jìbìrì nínú fáwọn kan bọ ọ yẹtí àbùtú náka wọ́n fẹ́ máa béèrè ìdájọ́ báyìí lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ kí wọ́n bá ti dé ìjọ sọ fún àná yóò ṣe wí fún ààrẹ òun rí òun rí mi sí tí ń ràn lọ kìí ṣe á dá ọ̀pẹ̀lẹ̀ kalẹ̀ kan sí ẹ̀ ọ̀pọ̀ mélòó lọ́wọ́ àká wọ́n máa bí ọ́ jìbìrì ìlú wa sọ ọ́ sọ fún ànábì tó mẹ́tẹ̀ẹ̀ta rèé. oníṣẹ́ ẹ̀rọ àkọ́kọ́ tó lọ́mọ̀ ṣe ohun tó jìnà jù bẹ́ẹ̀ lọ ọlọ́fẹ́ wá ọfẹ́ wá kírun lẹ́yìn mi ni ọ̀kanjú kó lè bárun. ibi tí ń bọ̀ lọ́nà lọ bá ẹni tọ́lọ́run ṣàdánwò àìlè èrè fún kọ́ máa jẹ́wọ́ àti fún wa àìyípa aládánwò ṣe yẹ̀yẹ́ gbogbo ẹni ọlọ́run bá fàdánwò kàn irú torí ọ jẹ́ kódà kọ́ sẹ́ranko ẹranko gan wọ́n fẹ́ látò wá tó rí èèyàn èèyàn ẹ̀dẹ́gbẹ́ kí ló ṣe é tí ò lè sí wọn sọ̀kọ̀ ọ̀hún sọ̀kọ̀ ọ̀hún ẹ̀sìn wa ẹ̀ máa ní kíní ìfò èébú wọ́n fẹ́ kó kóruró ẹni àlùkùránù táwọn ẹbí ò sọ̀rọ̀ èébú ẹ̀ wọn ọ̀fẹ́ wọn gbé èébú ẹ̀ lẹ́nu ẹ̀ tọ́wọ́ bá búyàn kọjá ẹni tálùkùránù ṣe kíní tó bú kọjá ní tánà bí bú nípa ẹ̀ṣẹ̀ tọ́sẹ̀ ah, ọdúnwọ̀ ẹ̀ náà sì ní torí gbogbo tá a bá ṣe wọ́n gbé sórí òṣùwọ̀n wọ́n wọ́n wọ́n wọ́n àyè tí ìyàn ṣe yẹ̀yẹ́ wọ́n fi ṣe yẹ̀yẹ́ ọ̀dà ànábì sọ fún wa ní ókè alọ́ ni ó ní látòrò ìrìn àṣàmá tẹ̀tẹ̀lẹ̀ àhìn má ṣàfihàn yẹ̀yẹ́ sọmọ ìyá rẹ̀ àṣà á ń yọ àfihàn ńlá ìtí ń ṣe lónìí tó fi ń bú ọlọ́run lè má láàfíà dì lọ́la yóò fún láàfíà wọ̀ yẹ́bùtà líkà tọ́lọ́wọ́ wà padà gbádẹ́wò wà bọ̀ tí ò sí tó sí. gbogbo tí sẹ́nìkan láyé má ń kàbí báyìí kò jìnà sí wọ̀nà. kò jìnà sí ọ́. àdánwò ní kankan ṣe kò ní í ṣe pẹ̀lú kó súnmọ́ lọ́wọ́ àyìnbáyà tó súnmọ́ lọ́wọ́ ti ń rájọ̀ wọn. àdánwò ní ìkẹ́kẹ́ ń pẹ̀lú wípé nítorí pé jìnnà sọ́lọ́ káwá pé fi dé ó mẹ́pọ̀ gbé ní àdánwò mú ni wọ́n jìnnà sọ́lọ́ ọ̀rọ̀ àdánwò ò ní bá kódà òun ni ìdánwò gbàgbọ́ tọ́lọ́ bá fẹ́ ìgbàgbọ́ èèyàn wò àdánwò ló gbèdé wọ́n bá ní ni ìdánwò ìgbàgbọ́ tọ́lọ́ fẹ́ fi máa mà pé ọgbà ọlọ́run sì tún máa ń lò lọ́mọ wà lùkúránù a máa gbọ́dọ̀ wò wá pé èèyàn bá kéré ní ìbẹ̀ lọ́hùn ọlọ́run a máa tàdánwò sí yàn ọlọ́run lá mú wà là aláwọn yàtà dọ́ra òun ó nínú àlùkúránù bẹ́ẹ̀ wọ́n lè rawọ́ sí mi torí mo rí pé kò máa rawọ́ kò mọ̀ mí ọlọ́run bá wa ju àdánwò wá gbogbo náà àdúrà tí wọ́n bá fún ẹ̀rí tó yọ màá ṣe ó gbàdúrà náà máa gbàjọ tẹ́tọ́lájú àkán sáà lè ṣe o títí ní ìdílé lọ tẹ́tọ́lájú àkán ọlọ́wà máa lò hmm, ọlọ́wà sì máa lò bẹ́sẹ̀ bá pọ̀ tó sì jẹ́rú tọ́lọ́run fẹ́ gbà a máa jámi dáadáa fún yàn bọ́yọ́ sẹ́lọ́run ọlọ́run ò sì fi ọwá báwọn pé ó ti láwọn dáadáa tó ṣe tọ́jẹ́ pé àṣìṣe ló sí àwọn nǹkan míì tó ṣe tọ́lọ́run sì fẹ́ kọ́ wá báwọn dáadáa ọlọ́run ọkàn ti àdánwò sí ó lè fa ìtànṣe òun náà fi gbọ́dọ̀ gbọ́dọ̀ rí pé ẹ́ ọlọ́run fẹ́ràn mi àkùràrò yọ wẹ́yìn wò yọ wẹ́yìn wò tó ti ṣe wẹ́yìn báwọn ẹni ọlọ́run ti ṣe nù wọ́n wẹ́yìn pé kí ni mo fi gbé àwọn èèwò ìyáálé wọn ẹ̀fọ́ wa ń tia ìyáálé wa ìwọ̀n àbáwọn ti ń lè rí ẹ̀mẹ́dàra yín làmọ̀ ọ̀rọ̀ èso ọ̀rọ̀ sí bítù mo ti mọ bí nǹkan ti wá ìlọ́pẹ́ lomi àìsàn tó wọ́n gbé lọ sí kí wọ́n fún ní gidi wọ́n tọ́jú ẹ̀ wọ́n fún ní ìwòsàn ẹ bá gbé ìwòsàn ní kọ́ máa jẹ́ wòsàn fún gbogbo tí ń bẹ́nu gbà yá wa kí á ló dé tí nǹkan bá ń ṣe yẹn ẹmu lọ ní ìwòsàn wọ́n yá padà síbẹ̀ náà ẹlòmíì ọwọ́ àgbè lérí pé wọ́n ń ṣe òun ni ẹlòmíì tó wá bàjẹ́ òun lè fi máa nì ẹlòmíì oríṣi ọ̀nà méjì làwọn èèyàn máa ń gbà ń gbà kó bára wọn ìmọ̀sán para wọn ò lè parẹ́ tọ́lọ́run bá ṣe tán tí ó pààyàn ni. ṣùgbọ́n onye lè lo àyìmọ̀kan kó fi ṣe sábàbí àyìmọ̀kan kéèyàn máa pé ìfi ń èyí sọ̀rọ̀ ọmọ ráńpà láwùjọ wa débi pé dókítà gan máa wú fún dokita mi àdókítà mi ịga tún máa ń ní ọ̀pẹ̀lẹ̀ nínú ilé láwọn tẹ́ ń abẹ́rẹ́ jáde tán yóò òun jìra padà fún un lábẹ́rẹ́ pàdé ẹ̀ẹ́dì náà báyìí ẹ máa wò pé sílé agúláwà ní àbí àbọ̀sítù nǹkan ṣe àpọ̀ láwùjọ wa ń lẹ Yorùbá sílẹ̀ Yorùbá ló yé mi o torí ìmọ̀bò mi ìjẹun tó ti ń dáná pàlàpàlà báwọn olóògùn fún pé ti kú òun lọ́rọ̀ abẹ́rẹ́ wọ́n lọ wọ́n lọ múra gan ni wọ́n lè gbé kú wọn mọ́ fún lóògùn mọ́ ọlọ́wọ́ bá ló sábàbí àyè máa kankan ní. àyìnmọ̀ká kejì tí ń sàwọn èèyàn nípa ìwòsàn ẹlòmíì lè dúró lórí wípé rárá kò sí kí n jòògùn ẹ lo paracetamol ń padà bí ìtàn tí mò ń sọ ọlọ́run ẹni tọ́lọ́ bá yàtọ̀ akélò ní bá ní ká lè já já yóò pé tí kò sí tọ́jọ́ alóògùn imani imani láti gbé ọlọ́run ní máa ń fún àìsàn sí èèyàn bàbá yìí ti fẹ́ wóyàn sàn yóò wóyàn sàn ẹ má wulẹ̀ já lóògùn sí kádó tọlọ́run kágbára lọ́lọ́run ọ̀gbọ́yédá o ọ̀gbọ́yédá bọ́ọ̀bà gbọ́lẹ̀rùn yóò ní jẹ́ǹjẹ mọ́ ò ní jẹ mọ́ sóòrò oúnjẹ táà ń jẹun gangan ogun ní ìṣòro tá wà ní láwùjọ wa ni wípé a ní òye ẹ̀ ìṣòro tá a ní gbogbo àmì ẹ̀kọ́ oúnjẹ oúnjẹ gangan fún rẹ̀ ìwòsàn tó o bá ti ń jẹun o ti ń lo oògùn tó o bá ti lò ní lo oògùn òní òní gbé wọn ò ní gbé ẹ̀kọ́ dé kọ̀dáwé ẹ̀kọ́ yẹn ó ní iṣẹ́ tí ó ṣe nínú ara ogun tí ó se fún ara yàtọ̀ fún pé nukú ó ní ó ní òdiwọ̀n tára ń wá tára ó fi dá nínú tí ń bẹ nínú àgbàdo àbí òsì ó ní tó bá pọ̀ jù ni ó tún di nǹkan mí lára ẹ̀wà ó ní òdiwọ̀n tí ara ń wá lára ẹ̀ tí ó máa láàfin àwà fún inú ara bẹ́ẹ̀ lómi omi tẹ́tẹ̀ rí wá ọba ogun ọba ogun ni ìwòsàn ni mẹ́rin bá lóhùn òòlù ògùn mẹ́ pé jẹun mọ́ ò sì ní mú mi ọlọ́ba wa fi sọ fún wa ẹwọ bìkan ó sọ fún ó ní wọ́n kù lu ẹ máa jẹun torí ìwòsàn tó dáa jẹ jẹ lánàá ti ń ṣe lónìí tó jẹ ògùn ní ṣùgbọ́n ṣe rí òun lásán ń jẹun tó rí tún kó bá wà nínú ara a ti jẹ ẹ̀bà lánàá agbógaàrí lálẹ́ ajẹ̀bà láàárọ̀ ìtí ara ní fi ara ó ti tó gẹ́ lánàá nígbà òtún lónìí òun náà látún jẹ ọlọ́run ti ti á ní ẹ jẹ ẹ ṣùgbọ́n wà látú sírì fún ẹ̀ gbọ́dọ̀ jáse jù ọwọ́ bẹ̀. kí lẹ́kùn alùkùránù oṣù sọ fún yìí kí lẹ́kùn tó ń fẹ́ kò sí alùkùránù ọ̀sọ́ ó ní ẹ máa ń jẹ́ níwọ̀ntúnwọ̀nsì kó lè já láàfíà fún kí ni fara yín ẹ lọ nímẹ̀ àwọn tí wọ́n yẹ iye jù láyé fún oúnjẹ ọ̀gá ni lárúbáwá ẹgbẹ́ ìdìfún wa wọ́n sọ wọ́n ní mẹ́tí máa tó wọ́n ṣe tó oúnjẹ ní jíjẹ òye ẹ̀yí hàn pọ̀ ìjọba wọn náà sì jẹ́ báwọn fi ṣe kó òbí ìjọba ń dá tí ó gbòwó lé oúnjẹ níbẹ̀ kó òbí dá yóò rí pípọ̀ ojú wọn ní ṣe táwọn àwọn fìdí gbolẹ̀ ń di ọ́sà wọn wọ́n sì wọ́n náà nù ọ̀wọ́n ọ̀wọ́n náà nù a sì ń borí wọlé wọ́n sì ní gbọ́ mi ò fẹ́ jáde wọ́n sì ń gbọ́ ó sì gbọ́ ọlọ́run ọjà lè máa faradà yóò ti bá ní yí padà tó fi gbọ́n tí mo wí hmm. ṣùgbọ́n òbí ìyànjá òbí ìjọba òrìn náà èmi ń sọ̀rọ̀ ọdún táwà gbé mi ẹgbẹ́ náà rí alálàájì fẹ́ lọ mọ́ká èlò kílẹ̀bì jẹun kílẹ̀bì jẹun wọ́n ti kówó ìjọba ti kówó lérí oúnjẹ lọ nǹkan kan náà wọ́n sì máa wọ̀n fún ọ òní rí akàn tí ó jìn abọ́ ń bì ìjọba ó gbé mm-hmm. òní rẹ́nìkan tí ó máa fi ọ̀bẹ tí ó fi máa bu ẹran tí ó máa fojú dá two thousand mm-hmm. mo ló ti tà ní ilẹ̀ lábúbáwá ó gbórí òṣùwọ̀n ni àjọ ní sọ́wọ́n tó fi gba two thousand lọ́wọ́ mi kí n ṣe fọ́sàn máa fọ̀bẹ gé gé gé gé ọ̀dà àdánù ọ̀rá mú two thousand wá irú ẹ̀yẹ̀jẹ̀ burúkú wọnú ẹ̀yẹ̀jẹ̀ burúkú mi gbogbo wa la nyira wa jẹ ìjọba nìkan kọ́ gbé sórí òsùn àjọ rí kárí kílò tọ́ wọn ìjọba kan fẹ́ ṣe tọ́ lọ ó gbìyànjú ẹ̀jẹ̀ orí ṣe lọ́sùn ọbẹ̀ ṣe kódò ó tún ṣe kóńgò jáde pé ní ẹ máa fi wọn àwọn dùlé mi àwọn ìyá alágbàdo sọ lé wọn sọ lù mí ọ̀nà ìyá gbórípò bẹ́ẹ̀ kọ́ máa ń ba lórí. àwọn dùlù ni kóńgò ìyàwó kóńgò ẹ̀rẹ́ àní dábìdé abẹ́rẹ́ náà kọ́ wọn ẹ̀ náà nù ẹ̀yìn ìyá wọ́n dùlù ni ní ní jẹ́ kóńgò kan a máa gbáǹdì láàbí wọn ilá máa bù wọn ẹjọ́ máa yàrá wa jẹ́ so. ẹsẹ̀ máa tọ́lọ̀ ọmọ òpọ́lọ́ máa máa mọ̀dún ìwà fún ọlọ́múwá ọ̀rọ̀ yín lọ́sà mú wá lọ́dún yìí. ó sì yẹ bẹ́ẹ̀ náà téèyàn bá ohun tí ń ṣe àyè. oògùn ló ń jẹun akìdébẹ̀ ni o. ọlọ́run ní wà látú sírì fún ẹ má fàṣe jù kọ́rọ̀ yín ẹ máa sọ bẹ́ẹ̀ ṣe máa jẹ́ kó lè wúlò fara yín kó lè wúlò fara torí oògùn ni. aṣíwájú wa mikdad àwọn mikdad ọmọ march ó lóun gbọ́ tó jí sí ọlọ́run sallallahu alaihi wasallam. olójìṣẹ́ ọlọ́run mọ gbọ́ tó ní mọ́ màlá àdàmí ìwé ní bátìmì ọmọ ànábì adama kò lóòdù àpòkankún kó lóòdù ẹ̀kún káwá pé ní tó lóòdù fún yìí agbúrú ní bẹ́ẹ̀bẹ́ wa lóòdù ẹlọ́jẹ̀ gbọ́ yorùbá tánàbí sọ́fà Anabi ní ọmọ èèyàn kò lóòdù àpò kan wì á àpò ọwọ́ àrọ̀ nǹkan tí ó kún wọ́n wá lọ ọbọ̀ yọjú wo tó ọrọ̀ kún tí wọ́n ní nǹkan aburú ni aburú ni ó fà fún ọ wọ́n ní òtí ìsìn èèyàn rọkún tó lè burú tó ń tà ń rọ sínú wa ń tà ń gan sọ̀rọ̀ pé ayé àná ló náà sọ kò sí ta nídìí tí ò sínú islam sí islam ló fi jẹ́ pé òun lẹ́tí lè roore yín ẹ padà ẹgbẹ́ tí ẹ sáko lọ ẹ padà islam á sì rọ gbogbo àwa náà tá à ń ṣe ẹ fi islam òdodo àwọn èèyàn àwọn òbọ bọba dájọ ọlẹ mú wọlọmọ sá máa fi ohun tí ọlọ́wọ́ àtòjíṣẹ́ tó wí máa fi sọ fún wa máa fi pìàn má pìàn sápò ara ẹ má dà wọ́n nùgbẹ́ sì má pé nǹkan lòmí ọ̀dá nígbà tí ọba ti kọ̀yìn sófin ọlọ́run tí ọkọ̀yìn sófin ànábì ẹnu pẹ́ ìjọjọ́ kọ̀ọ̀kan náà kálukú ọmọ jẹ́ níbi tí a ti jẹ ó lè lọ ṣiṣẹ́ tiẹ́ tiẹ́ níbi tí wọ́n wà káwọn ọmọ ṣe tiẹ́ bẹ̀rẹ̀ táníyàn wa bá jọ pàdé tá a jọ wà lójú kan náà tá a sì jọ ń wí kan náà àjọ padà pàdé àjọ pàdé ó lè ṣe gbogbo ẹ̀ ọ̀pọ̀ ariwo tẹ́lómi ń pa ẹ pàjọ rẹ ubùrì àṣàpọ̀ bẹ́ẹ̀ ìfẹ́jọ́gà lálùkù náà lọ́fẹ́ jọ́gà ẹlòmí ń ta kò rí ta ọwọ́ aṣágbọ́ sábẹ́ pàpàdà síjọ. èmi ọ̀sọ́ fún ọpọ́ ọ̀rọ̀ tí ọ̀dà ni o ọ̀rọ̀ tó dá ni o kó gbowó ṣọ̀kan ká ṣọ̀kan kó gbowó jọ máa lọ bákan náà alájáwó ìlkìtàbí wọ̀sùn ọ̀rọ̀ tó dáa jù tó dáa pin ni tọ́dá apinni ó láti gbọ́dọ̀ ṣiṣẹ́ fún ṣùgbọ́n ibi àfìsí àti bá a ṣe bá wùjọ a rọra máa bẹ lọ́hùn kó yẹ àwọn nǹkan máa jọ yí a kèsè pọ́ wà gbẹ̀mọ̀ lọ́rọ̀ lu ìyànjú àwọn kan níjọ́ orí títa níwọ́ ìyànjú táwọn kan ti ṣe àwọn bàbá ti ṣe pẹ̀lú ó kọjọ́ táwọn dáńpọ̀ kọjọ́ táwọn sọ yìí kò ní túmọ̀ sáwọn ọ̀bá ń pẹ̀jọ àwọn nídi àní ẹ máa ṣe máa nà léyìí wá àti àábí bàbá ilé lọ́wọ́ àyànú gbàkà tọ́mọ gbọ́n wọ́n ní òsì ń tọ́ka àwọn pẹ̀lú ọkọ̀ ìjọ àwọn ẹ̀bá ń ń jìnnà ń bì pé a wà pẹ̀lẹ́ ìjọ mi a jọ ń ṣe ti wà lórí tọ́lọ́wọ̀n àtànábì wí tẹ́ ẹ bá ti yẹ̀ bá kó ń bẹ́ a tún sún a kì í àwọ̀ àbí tí wọ́n bá ti ń ṣe ń tọ́lọ́wọ̀ àtànábì ṣe kí ni. a bàbá tí wọ́n lọ súnà nù àná lọ súnà lẹ̀ Yorùbá súnà tí a ti ṣe mí ọbẹ̀ tútù mí. nígbà ọbẹ̀ tútù tán lọ́wọ́ ń gbọ́n nú tẹnu ẹ̀ à ń ta kótókótó ọmọ bọ́ àwọn eléwọ̀n. ẹnùkọ́ kí kò yé dáadáa ni. alọ́bẹ̀ ni ẹ̀rọ̀ pé tẹ̀ nìkan ń sọ lọ. àfin hmm. a náà ni báyàtì náà ni wọ́tàbísìrù náà nù ẹ̀kọ́ àti wọnú kùrán. adébì hmm. ní tó burú nù tọ́mọ èèyàn lóòdù inú ẹ̀ ni olóburú jù ọgbọ́dọ̀ sọ omi ti a máa jẹ níbi asábì múrí àádámà àkàlà Akala, yókùnmínú sọ́líbà tó ọba ti jẹ nǹkan tó jẹ́ pé ọba nàró ó lè dìde wọn òtítọ́ tó lè dìde wọn tó lè rí tó ibi lọ irun tó ọ̀fẹ́ kí àwẹ̀ tó ọ̀fẹ́ gbà tí ó lè di kéèsè kọ́ òkì òtún òkì tún náà rò yóò fò ókè ẹgbà tí èèwà ṣe tí èèwà bí ẹ̀sẹ̀ tẹ lùbọ́ ó ti jẹ́ anábì ah, ah. ní bí ó anábì wá ẹwọ sallallahu alaihi wasallam anábì ní fàyín kánà láàmù hàlà tó bá jẹ́ pé ọkọ̀ sásìlú yẹ pé ọsáfẹ́ ẹ̀ dìkún náà ni anábì ah, ní wá gbọ́ ó ní tí ó ṣe ni pé fàtúlù lítọ̀ àmì yìí wá da inú ẹ̀ mẹ́ta dánú sí mẹ́ta fìlà kan bẹ̀ bóyá màlà lọ́ọ́ bì bẹ́ bóyá ẹ̀bà ni lóògùn ẹ̀ ìlà kan. omi tó mu ṣàráàbù ni ó lè jomi ó tún lè po nǹkan mí nǹkan àlùbáríkà mọ́kò pòpòpò nǹkan àlùbáríkà ni ó pò lókílókí ṣàráàbù náà ni òmùlé ìdákẹta nù. ó ló òfin ìdákẹta lẹ̀ fún mi ààrẹ mọ́ fún ẹni ààrẹ pin orí hmm. oúnjẹ ìdá kan lẹ̀ fàlàáfíà rẹ̀ àsìkò tó jókòó láyé ó ti tó ojú ọ̀nà tá a fẹ́ gbà mú wá bá wa nù ó lè má fẹ́ ọlọ́run a máa lò ó tí sábà bá ń lè máa pa ìsàn lò ó sábà bí fún kú tàbí àwọ̀bà kọ́ wùhú alẹ́ ìbùtìlá wa wàmtìhánà bọ́yọ̀ lọ fẹ́ fi ṣàdánwò kò sí tó pé ká má ṣe ìwòsàn wa padà díẹ̀ sí ayàtà ti kí ẹ̀yìn nù ẹ̀dẹ̀kọ́ sọ̀rọ̀ àlùkò àánùkọ́ bí ṣe ń ara àwọn àyà míì náà ń tó lè bí ṣe ń wẹ̀ mí sàn. àwọn àyà mi ń bẹ tó náà lè wo ara sàn bí àyà tọ́lú kò bí àwùjọ bùrọ́dì náà àti fálákì amánà èèyàn bá ń ké ní nǹkan bá nú ara ó dà ní kó fi bẹ̀rẹ̀ ní ọkọ̀ fi bẹ̀rẹ̀ orí ń fọ́ ní kan ní ọ̀ká ìran bá wá tún pé oògùn rèé olùmọ̀ èyí ò ní jẹ́ ìtì ọlọ́run láwọn kan tó fi ṣe wòsàn fara ebi lárúbáwá kan wá bá nàbì ọba nàbì léèrè ni onídìí ó sí ọlọ́run aláàánà sàdáwà tó ní yọ̀ǹda fún aká wá egbò káwéwé sáájá lò fún ìwòsàn àwọn tí wọ́n máa ń wà nípò àlàáfíà oúnjẹ wọn gan tí jẹ wọ́n sọ fún mi ó lè wú tí wọ́n sùn nù rẹ̀ tí mú oúnjẹ ẹ ọba fẹ́ jẹrẹ sí lọdọ wọn máa bẹ egbò gínú egbò ọba kànáà fúru rẹ ó sì má rẹ̀ sí ọkùnrin kànáà fúru ma sì ewé wọ́n ti máa oúnjẹ ẹ bàbá wa ẹgbẹ́ta bá ti jí ẹgbẹ́ta ẹbá fẹ́ mọ̀ ẹ̀kọ́ ẹwà gúnmù ẹ̀dà sí ẹ̀fì jójú ọ̀pọ̀n ẹ̀dàwé kẹ́ẹ̀fì ṣe kò sí mọ́ nìsí magi lókù magi ni magi ebi ní gbogbo àlàáfíà fi tó yín báyìí tẹ́ fi ń darapọ̀ máa wà ọmọ yín tẹ́ fi jókòó fi àyè lọ ẹ̀ ń bọ̀ ẹ bá wọn nǹkan tí ti ní ẹ̀jẹ̀ dáadáa ni ọmọ eke mélòó ló lè dé ogun tẹ́ ń ṣe ó ti fi magi kan rẹ̀ lẹ́yìn àbá tí ìjẹ́ àgbádùn ẹ má bínú ẹ̀yin tẹ́ ń ṣe máa jí ó rárá lè gbọ́ jẹ́ǹtẹ́ ń ta ẹgbẹ́rún sọ́dá fún sí jẹ́ ni. Ibi ayíde náà ní ta dénú tàbísúrọ̀ bíi náà dà ara ń ta nídìí ni. Nígbà àlàáfíà bá ń bẹ náà lèèyàn máa jókòó lọ gbọ́ wà sí. Ìjọba agbádùn lọ́kàn máa gbọ́ pé ń ṣe náà ni ṣìfáhùn lè máa bí sùn. ó sì fẹ́ wòsàn tara ó sì fẹ̀mí alùpàánù lákìdé bẹ́ẹ̀. lábáwọ̀ wọn bà náà bìí léèrè pé ṣé ká máa ṣe wòsàn. nàtàdáwà ṣé ká máa lo oògùn. ànábì ní náà ya ibadallah tàdáwà o. bẹ́ẹ̀ bá mọ oògùn torí bá ń fọ yín tẹ́ lò ẹ̀ lò. nínú hmm. bá ń run yín tẹ́ bá máa tẹ́ lò sí tí ó fi. rọ́lẹ̀ tàdáwà ànábì ní ẹ fà iná lọ àlámúyà dáadáa ọlọ́wọ́ òfin àìsàn kankan lélẹ̀ ilá wàdá àlàrú ṣùpà àyàfi kó fi wòsàn kò fi sí ilá dá àwọn àìdá àìsàn kan ó só ní olóògùn kò sáìsàn tí ní akẹ́bẹ̀ẹ́ ń ìfẹ́ kò níjọ wo òró ògùn ẹ̀ náà ń pariwo kò lóògùn ẹbí nǹkan ti sọ bá kó wọn ò fi àìsàn kan lélẹ̀ kọ́ mọ́ lóògùn àwa yín mú ni ẹgbẹ́ kò lóògùn kò lóògùn kan ni Muhammad ó ti jó yí sí a wa ẹyin lọ sínà hmm. tẹ́ ẹ bá dúró lábẹ́ oúnjẹ tí ẹ sọ̀sọ̀ láti Ebe ẹ bá dúró sọ́dọ̀ ẹ̀ gbogbo kiri ni ó fi hàn yín. àìsàn kan ó só ó olóògùn àìsàn ẹyọ kan ó olóògùn àìsàn wo wọ́n ní wo kí láìsàn ti lu ara sára fẹ́ lọ lé sára bá ti dà kísà tó fẹ́ lọ lé kò sí tó lè sàṣì lóògùn ló lè ṣiṣẹ́ ẹnu bàbá mi mo ti gbọ́ nígbà ń súnmọ́ tí wọ́n fẹ́ bá lè kíá mọ́ wọ́n lára nígbà mo tún lọ mú dókítà kan wọ́n tún fọ́ wọ́n lára ti dà kísà rà lọ lé ọ̀dọ̀ ni wọ́n mo ti gbọ́ ọba ti dà kísà tó sí ń fẹ́ lò sí mọ́ òṣòògùn ọ̀hún tó lè ṣiṣẹ́ bí ara bá dà sísá bẹ́ẹ̀ ń lo oògùn fún kà á ṣiṣẹ́ lára ń tọ̀ kò lè ṣiṣẹ́ mọ́ kò ní gbà má ní jẹ́bẹ̀ tó ní nǹkan bá ti fẹ́ dá padà bí ó ti mú ilẹ̀ láti mú gbogbo sáà ń gbé kiri ilẹ̀ láti mú ọlọ́run kan bá ti fẹ́ dá padà síbẹ̀ kò sí tó lò sí tí ó ṣiṣẹ́ tá a bá padà bí ìtàn náà náà dáa. ogun bẹ o sẹ́yìn ń lò fún ìwòsàn oògùn ètí òsì ni ọ̀tà yóò lóògùn múra ṣiṣẹ́ ni ètòtò ọba tíléwò tó ń tà bí ọba wú bí ọba mú tó tó tẹ́lẹ̀ mí ta nǹkan mi ìwọ náà tíráyè. kò sí nǹkan kan kò sí ìwọ kéèyàn kọ́sẹ́ kan kọ́sídà yóò lẹ́ẹ̀tọ́ náà ọba tí ń bẹ̀ má iṣẹ́ tó bá wà kan. ìtí ń dà wà láàmúnú àbí ẹnu wọ́n gbọ́ ọ̀kan ṣe fashion designer tailor ń títà ìyá ronú pé tó gbogbo tó ọba rí pé yóò ṣe má sojú kòkòrò má jókòó sí kan má ọba pé lọ́ba tún rọrùn ọba ń ṣe títí o tún mú mọ́ oru lọ Ṣakí àbí sẹ́yìn ẹ̀sìn wá nù onídìí ojú òkò rẹ pa lórí ọ̀kankan iris alamọ yanfa o àdábì ní gbogbo tó ọba ti di kó lè sí ọ láǹfààní sojú kòkòrò ẹ̀ ṣùgbọ́n bá ọba ń ṣe ẹ̀wọ̀n kan ibi ó ti tilẹ̀kùn àwọn àfa òní ọ̀sẹ̀ àwúrẹ́ nu àdábì gbá kọ́kọ́rọ́ tí ó lè ó wọ́n yọ hámà tí mi já kọ́kọ́rọ́ náà kó lè ní kọ́kọ́rọ́ ní ọjà kọ́kọ́rọ́ ní ànábì tó ti ti pa ní ní abá tó wọ bẹ́ẹ̀. ànábì ní ẹ máa wá ẹ máa wá tí ó láǹfààní a lóbi tẹ̀lé gbogbo ìgbà tí bá ń kù ọ lẹ́nu iṣẹ́ rẹ tí lọ akúnjọ ké náà ni àti ìṣe ẹ̀mí ìwọ́n ti ájọ́ kalẹ̀ ẹni wọ́n wá. wọ́n sàrí ń bì láàyè ànábì lọ́lọ́run ni ẹ ti wá ràn lọ́wọ́ kò sí ọba tún wá ń ṣe oṣù fọlọ́run wá lọ́wọ́ kò tún ànábì ní má sọ jáde lẹ́nu ẹ pé láwùfà hálítù kádà làkánà kádà bẹ́ẹ̀ni náà bá sì tẹ́ǹdì yìí o kò bá sì gbígbá yìí o bẹ́ẹ̀ni náà bá sì rìn tí mo tí mo wọ́n máa ń sọ yorùbá kan tí mo tí mo rìn àbí mo jáde àbí ọmọ náà bá jáde sọ̀rọ̀ ara mi ni o kò bá sì rí báyìí o ànábì ní fa iná kẹ́lìmọ̀tà láwọn ìbá sì ṣe báyìí ìbá sì ṣe báyìí ó ní máa sílẹ̀kùn ìṣù fún ìyà ní ẹni ọ̀rọ̀ tí a ní sọ̀rọ̀ ó ní yóò sílẹ̀kùn ìṣù fún ọ tó fi ní máa tí wọ́n ó fi di ẹgbẹ̀jì wọ́n kàn máa kó fún ọ ni wọ́n náà máa kó dálé wọ́n náà wá wo ìjọ kan pé àà ah, ìwúlà ah, wá lù bẹ́ẹ̀ náà nù bẹ́ẹ̀ ọgbọ́n òní mà wọ́n fọ ilé ètò bùsárì wọ́n fọ ilé ètò ìwé mu ètò gbèmájú ètò ẹlòmí àwọn ọmọ kó ní àgbò tó ní àgbò tọ́sà ìṣẹ̀ tí ó yí inú ẹ̀ torí kí ni gbogbo àwọn tó kó bẹ̀ lánàá wọ́n ti kú ikú ètò ọba ti ṣe aláǹfààní ẹ̀sìn ní ká máa mú anábì ní ó ní fìlà habatu sauda wọ́n ń pe èso kan ní habatu sauda wọ́n ní wọ́n ní báyìí ni dúdú ni ó ti kọ́ mà ní ìsìn ànábì ní ṣìfà ń ní kú lìgà tí èèyàn bá lè máa jẹ́ tó ń lò rúrú ẹ̀ ogá ọ̀rọ̀ fi ń ṣe bẹ̀ ànábì ní wòsàn ní fún gbogbo àìsàn tí máa ń ṣe èèyàn ẹni tí wọ́n rántí alọ́sọ oníwòsàn ni fún gbogbo tí máa ń ṣe èèyàn láàrùn oníṣùgbọ́n yìí là sáà wàsáàm ikú nìkan àbáríkà yóò pọ̀ ikú nìkan òun lápá rẹ̀ ọ̀ká wọ́n ti gbàgbé pé èèyàn lè lo oògùn sí nǹkan ó lè lo abátú sàúdà kọ́mọ́ ti fẹ́ tọ́lọ́mù bá ti kọ́ àtìkọ́ àwọn àdí tó lè fi ṣẹlẹ̀ àti sọ́fà lókè ní ọ̀rọ̀ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ́mù bá fẹ́ lu àìsàn ládánwò kèsè pé abátútù àdáwò ṣiṣẹ́ má kèsè pé ọba ànábì òun kò jó òdodo àrùn tí máa ń ṣe kálukú ó lè ti máa ń jẹ́ lára ẹ̀ ọlọ́run lè fi tẹ́lu mí ìṣàdánwò fún pé àdánwò tàbí ẹ̀fì tìǹbù níta ẹ̀rí ẹ̀ lò sí kò ní lọ ó lè jẹ́ ti kú níta ẹ̀rí ẹ̀ lò sí kò ní lọ iná tọ̀ bí ibà إن الطبيب لذو أكلي ومعرفتي ما دام في أجله إنسان تأخيره ما دام في أجل الإنسان سافر حتى إذا ما انقضت حتى إذا ما انقضت أيام مدته حار طبيب وخا نبي الأقاطيب حار طبيب وخا نبي الأقاطيب àlùfáà ní náà sọ bíbà láti kì í pé a máa lo oògùn egbò ojú ń bẹ ká fún àìsàn wa ó ní dókítà tẹ́lẹ̀ a máa kí dókítà pé ọmọ sẹ́ ó ríran ọmọ bí yẹn pé èèyàn sàn máa dàmà fi àjàdé ní ìsáàlì bá kí mú máa dàmà fi àjàdé ní ìsáàlì bá kí mú. sásìkò ẹni tí ń tọ́jú tọ́bá tó kùgbà tí ó lò díẹ̀ ni ó lo oògùn fún láìsàn ọ̀nà nígbà tí ó lò bá kù bí ẹni o ní dókítà ọmọ oògùn tó bá mu. Àtà ìdá máa ń kọ́dọ̀ tí àyàmù mú ìdá sí ní máa ń kọ́dọ̀ tí àyàmù mú ìdá sí ní. Nígbà tí èèyàn ó lò láyé bá ti tán tó ti pé. Tààrà tààrà tàbí ìbò àkọ́ nàbí olè àkọ́ kìí wò. Àwọn dókítà wọn máa ń parí dáadáa onímọ̀ èyí tí wọ́n mú má wàhánà tí wùlẹ̀ àkọ̀ọ̀kínrù gbogbo àwọn tébúlẹ̀tì mi kápsù mi abẹ́rẹ́ mi tí wọ́n máa ń ṣàjọ fún èèyàn àti èèyàn fi gbádùn yóò jàǹbá wọn èyí ó lò ó èmi gbádùn. Nàbí wùlẹ̀ àkọ̀ọ̀kínrù ara tàbí ibò wà. Nàbí wùlẹ̀ àkọ̀ọ̀kínrù. Ọlọ́run sọ wa ju ọ̀la lọ. Àtúndó díẹ̀ ń bẹ̀ nítorí wípé ọ̀pọ̀ ohun tó sọ àwọn èèyàn nù lónìí láwùjọ látara ìtàn àlèmọ́dùn ń bẹ ọlọ́run gbogbo ẹni tí ó gbádùn tí ó lálàáfíà àwọn tá a mà ní wọn bá ti kí kálukú wá lọ wọn fi yàn sí ẹyẹ o gbogbo ẹni tí ọgbádùn a máa ń ṣàdúrà fún ah, mi ìsìláàmù tún ní ọlọ́bọ́mọ ìyá rẹ̀ tí ọgbádùn hmm. ọbẹ̀ wo ṣàdúrà fún ẹ̀sìn ní ẹ̀yìn hmm. wá dá yẹ̀yẹ́ yẹn lẹ́nu torí pé ọgbádùn a máa ṣàdúrà fún a ṣàdúrà fún gbẹ́ni tí ọ̀gbádùn ọlọ́run àbíọ́ àlàáfíà tó péye ọlọ́run bá mi ṣe fún un. tí wọ́n bá gbádùn tán àlàáfíà àwọn tí wọ́n máa lò sí kiri ọlọ́run wọ́n máa lò síbi ìtakùntọ̀ ọlọ́run gbẹ́ni tí ọ̀gbádùn wọ́n máa fọ́ sí wọ́n máa fàlàáfíà kírun wọ́n máa fi dúró dáadáa fáwọn èèyàn wọ́n máa fi lé àwọn èèyàn kó níbi tí ọ̀dá àwọn táwọn ń gbé kí á kiri báyìí ọlọ́wọ́ àti títóbi rẹ̀ àti ibi ọ́ mọ́dà wa gúnlẹ̀ ẹ̀sán ọlọ́wọ́ mọ́dà wa gúnlẹ̀ ẹ̀sán ọlọ́wọ́ sàánú ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwọn afọ àwọn atájèrè ìmọ̀lára wọn ọlọ́wọ́ bá nílé kun dáadáa wọn wọn fàánù rẹ̀ bá wọn gbé alhamdulilayi adúpẹ́ arójú aráyè gbọ́tò ni àmọ̀rójú ara àyè wí tó ní. tó ní. yá rojú kàrà àyè gbọ́tọ̀lá. yá rojú kàrà àyè gbọ́tọ̀lá. àròjù kàrà àyè wí tọ̀lá. yá rojú kàrà àyè wí tọ̀lá. bùkítà ìbò wá ibà bí ilmi wọ́n ní ìlà kìlà wúhùhù. fàlà àǹtà bàbá lè kó lè láàrin bí nábìhìn. أرشدتنا لمقام في العلوم كذا حقا فأنت رشيد صاحب الهمم حقا فأنت رشيد صاحب الهمم.